ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أنه قد جعل لكم في نبيكم محمد صلى الله عليه وآله وسلم أسوة حسنة كما جاء ذلك في آيات قرآنية متعددة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا والنبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عنه أبو هريرة رضي الله عنه قال قال وهو في مجلس مع أصحابه صلى الله عليه وآله وسلم ورضي الله عن الصحابة الكرام من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة رضي الله عنه فقلت أنا يا رسول الله فأخذ بيدي فأد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارضى بما وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى ذلك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب على قفو الله وبطل رجع الذي خلق وهذا الله تدعوه لا تسوامنا الله وبطل رجع ọdá gbogbo nǹkan ó fi bí ó ti lo ìṣẹ̀dá rẹ̀ ó fi ọlọ́run bàbá ń sọ yìí òun nìkan náà lọ́lẹ́tọ̀ọ́ sí pé ká máa jọ́sìn fún un ọlọ́run ọba tó láàrẹ ká wá fi àbùkọ́ ṣe dáadáa ó fi kalẹ̀ fún wa lára nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bá a ti rí nínú ọlọ́kan òjọ̀ kan àwọn àyà al tọ́lá ọba ti ń sọ fún wa wípé àbùkọ́ ṣe dáadáa ń bẹ fún wa lára oníṣẹ́ ńlá anábà muhammad sallallahu alayhi wa sallam anábà muhammad sallallahu alayhi wa sallam wá kọ́ alẹ́kọ̀ọ́tọ́ pọ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ nínú ṣíṣí ẹ̀ nínú táwọn ènìyàn ṣe tó tún wọn ṣe tàbọ́fẹ́fẹ́ rẹ̀ nílẹ̀ fún wọn kọ́ dáa bẹ́ẹ̀ ẹ̀kọ́ kún ara anábà muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí máa ń wẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan anábà muhammad sallallahu alayhi wa sallam jókòó pẹ̀lú àwọn sàbí wọ́n jẹ́ ọjọ́ pọ̀ papọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam wá dojú béèrè kọ́ wọn ọlọ́yìn tá àjọjọ́ ń bẹ́ẹ̀ bí wọ́n yà odò á ní ha ọlá yìí kẹ́ni máa wọ́n láwọn àjọlọ̀ àti mọ̀ fẹ́ sọ tá a yóò mójú táwọn àjọlọ̀ wọ̀nyí nínú yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ̀dá lọ́wọ́ mi bí ẹ̀kọ́ ẹ̀kọ́ mo fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ ta ló wá ṣe ká nù yín tó ṣe tán láti jẹ̀kọ́ anábà muhammad sallallahu alayhi wa sallam onífàyà àmàlù bihin man yaqulu anni hawla'il kalimati fàyà àmàlù bihin ta ni ó gba àwọn kẹ́límà yìí tí wọ́n fẹ́ sọ yìí lọ́wọ́ mi nínú yìí tí ó kọ̀ bí ẹ̀kọ́ fàyà àmàlù bihin tí ó sì gbìyànjú tí ó lò yóò kọ́ lẹ́kọ̀ọ́ yóò sì lò ó ọlọ́run sànú àwọn mùsùlùmí tá ń bẹ̀ láyé lójú ẹ̀kọ́ pọ̀ nínú wa kéré àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó pọ̀ lọ ibo la dé lórí ilẹ̀ táwọn èèyàn ti máa kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n náà wọn ti ń kẹ́kọ̀ọ́ mélòó ni wọn nílò anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní awùlù alìmù máa ń yá àmàlù bìnrin tàbí yóò gbìyànjú bóun ọba tí ẹ lò yọkọ ẹni tí ó lò tàbí bóun bá tí ń lò tọ́mà tí ń lò kó tó pe ẹlòmíì náà síbi ìlú anábà Muhammad sallallahu alayhi wa olùkọ́ àgbà tí lọ́dún wá gbọ́dọ̀ máa lọ ilé ẹ̀kọ́ ẹ̀ máa kẹ́kọ̀ọ́ gbogbo láwọn ìmọ̀ràn àwọn agbóhùn kan tó ń fẹ́ sọ àwọn agbóhùn yìí òun ní ìjẹun tó ṣetán láti kẹ́kọ̀ọ́ ni tó ṣetán láti lo ìmọ̀ tó ṣetán láti lo ẹ̀kọ́ tó sì ṣetán láti kọ́ ọ̀yàn nítorí wípé ipò ọmọ ènìyàn kan kò ga lórí ilẹ̀ kọjá akọ́ pàtàkì tó ipò ẹni tí ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ kò sí ní tọ̀gbọ̀ ẹni tó lẹ́kọ̀ọ́ tí ń lò tí kì í pè kò síbẹ̀ ẹ máa wọlé ọ̀bọ̀ bá tó láàrin dáná Al-Qur'an al inna al-insana láti kọ́ ọlọ́run náà ń bọ́ra pẹ̀lú ààbò eléyìí ti ṣe ìgbà fáwọn ń tẹ̀lé inú ẹ̀ ọwọ́ ni inna al-insana láti kọ́ gbogbo àwọn ẹ̀dá arúgbó ìran ọmọ inú òfò ni wọ́n wà òfò torí pé ìgbàgbọ́ nípa ọlọ́run ọba ní ìmọ̀ látòrí ìyàn kan pẹ̀ wàhámi ló sọ ọ̀lẹ́ha ó fi lílo bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ tó dáa tó bá lánàá ẹ̀kọ́ ìmánì tí wọ́n gbà lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam tó bá mu ẹ̀rí tó fi tẹ̀lé dáwà ló fi tẹ̀lé al-ilmu al-amalu wa da'wa ó ní wa tawasaw bil tí wọ́n ń sàsọtẹ́lẹ̀ dáadáa fúnra wọn pẹ̀lú òdòdó tí wọ́n gbára wọn níyànjú wípé ẹjá àjọmọ́ ṣe sùúrù torí àti pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ojú ìlú orin tó tọba fẹ́ pèpè síbi òdodo òórì sùpà látọ̀dọ̀ àwọn èèyàn ó kú bóun ló ṣe lè ṣe sùúrù. ànábì wọn sọ mí sallallahu alaihi wa alihi wa sallam ó ní wípé àníbo láwọn gbólóhùn kan tí mo fẹ́ sọ ta ló ṣe tán tí ó kẹ́kọ̀ọ́ nù ní ta ló ṣe tán tí ó lò ó ta ló ṣe tá tí ó gbìyànjú tí ọ̀pọ̀ ẹlòmí sónà odò nítorí pé àwọn nǹkan tá ànábi sallallahu alaihi wa alihi wasallam fẹ́ sọ tó pàtàkì ṣùgbọ́n àwọn àgbà láyé lóde òní ọlọ́pàá wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ sàánù wa ni èèyàn mélòó kan ẹ̀kọ́ nítorí pé àwa ti rọ̀ bá tọ̀ ẹ̀kọ́ máa ń tá àjẹ́ aṣọ ẹ̀kọ́ máa ń tí rọ̀

èèyàn máa ń kẹ́kọ̀ọ́ nípa pé kó lè máa bóun ní oṣù sìn ọlọ́run báwo ló ti gbá yìí bóun lọ́rùn rẹ̀ ò ṣe ní ìdóògùn máa lọ́wọ́ ìgbáwà láyé òjò òjì tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ tó tún tà ní ìsìn ẹ bá bá àwọn tí wọ́n ń lọ léèrè léèrè kí nìyẹn tẹ̀sí lọ léèrè wọ́n ti káwọn lè bà níṣẹ́ tí a bá ka ti dìgírí ìtàn wọ́n làwọn ti fẹ́ fi dìgírí ẹlẹ́ẹ̀kejì kí ló dé kóun lè bà níṣẹ́ lọ́ba ti ṣe lẹ́yìn sọ́yìn tó lọ́ fẹ́ ṣẹlẹ̀ kẹta torí kiri torí iṣẹ́ rẹ̀ ni wàhálà tó bá wà ọ̀nà oúnjẹ nìkan láàárẹ̀ pọ̀ sí àmà pé ẹ̀kọ́ gan ni ọkọ̀ wa bò láti gbélé ayé ẹ̀kọ́ láàlò sáàbì pàdé ọlọ́run tó jẹ́ kébí táwọn fẹ́ jẹ́ ti láti ìdí tọ́rọ wò fún jáde ìjọ ọ̀dà anábà Muhammad sallallahu alayhi wa alihi wa ní sàábé tó pọ̀ tí wọ́n jọ máa ń pé wọ́n á pọ̀ wọ́n pọ̀ wọ́n ń kéré ní ṣùgbọ́n ní gbogbo sàbẹ́ ti wá pọ̀ tó tí a bá ní ẹnì kan ó sọ ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam kó fi kọ́ alẹ́ tó jẹ́ àmà nípa àṣẹ ànábì nípa ọ̀rọ̀ rẹ̀ nípa Abu Abu àbúrẹ́ àbá wa ń sọ yìí gbogbo ọdún tó lò pẹ̀lú ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kí èèyàn má gbà síláàmù báyìí títí tá ànábì fi kú gbogbo ọjọ́ ọdún mẹ́rin lọ gbogbo rẹ̀ ọdún ọdún mẹ́rin lọ ọdún mẹ́rin péré kò tó tájà olólò pẹ̀lú ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam táwa ni rọ́ọ̀rù yẹ́ fi Islam tí ìbátan lóore àwọn ọmọ ìyàlọ́ àlùkò àkàkún ẹ̀kọ́ àkàkún ọ̀mà nígbà tó gba Islam ó wò wípé nǹkan tó bọ́ mi mọ́ mi lọ́wọ́ ti pọ̀ àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ lára ànábì sọ̀rọ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n èmi lẹ́nu àsìkò tó kù ìwé nínú ó lò láti kẹ́kọ̀ọ́ báwọn jọ wa ń bẹ nílé yọwà pẹ̀lú ẹ̀ báwọn ànábì bá ń bẹ láti sallallahu alaihi wa sallam yọwà pẹ̀lú ẹ̀ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ. òun náà ló fi Muhammad sallallahu alaihi wa oníkàájú ọgbẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀kọ́ kan tí wọ́n fẹ́ yìí àwọn ẹ̀kọ́ yìí ẹni tó bá fẹ́ tó tán ẹni tí ó kọ tó yàtọ̀ sí gbogbo tí èèyàn bá kọ́ nínú mà tí fi kọ́ aṣọ àwọn ilẹ̀ ọlọ́mọ àkámọ́sọ pé bá ń gbà ní ọba ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́dọ̀ kọ́ pé ń ọba ń kọ́ ṣe ń tí wọ́n kan sọ ọmọ máa ṣó yí ọ àbí òye ó dìgbọ́ bá fẹ́ kọ́ ọ̀yàn tó fi gbó wọn ti túbú ìfún àgbà ńlá kí lélẹ̀ ń fi èmi ṣe tó àti táwọn náà wọ̀nyí mo ṣe tó àti lò ó mo ṣe tó àti fi pàwọn ẹ̀dọ́ ọlọ́run mo ti ṣe tó. ó ní fa áfọ́dà bí yáàdì ọlá níbi wàá dá mi lọ́wọ́ mo sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ wàjọ sọ. fàájà kọ́ńtà ànábi wàá ka nǹkan márùn-ún kan àwọn onímọ̀ rahman allah jami'an àwọn tó ti kúnnú àwọn tí bẹ láyé bọ́lá máa sọ nínú wọn wọ́n ní ànábì gbá ọwọ́ rẹ̀ mú àwọn tó wá fẹ́ máa sọ wọn kó wá ń fìkà rẹ̀ kà á fún àwọn kan mára àwọn fìkà rẹ̀ kà tó ní kọ́ mọ́ bàá gbàgbé ó gbà lọ́wọ́ mú tó wá ń sọ wọn pé nọ́mbà one nọ́mbà two nọ́mbà three nọ́mbà four nọ́mbà five bá nọ́mbà Muhammad sallallahu alaihi wa sallam ti kọ́ lẹ́kọ̀ọ́ torí tí yàrá fi fi gbọ́ lásán ọjà àkọsí tí wọ́n fi gbígbó àti àràkọ́ ọ̀yàn ẹ̀rì kí ẹ̀kọ́ àwọn ọmọ kéékèèké àwọn tí ọkọ̀ wọ̀nyí kájá ń kọ́ lẹ̀kọ́ ní pọ̀ tí wọ́n bá ti ní stand up fún ẹ ní sọ stand up náà nà ló tí wọ́n bá ti ní títà ẹni tí sọ bẹ́ẹ̀ ló ń dókò káàkiri kan lẹ́ta kiri kan jù náà wọ́n mọ̀ sí eré bá mi kankan bí gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ sáà الحمد لله والصلاة والسلام على رسول الله هذا هو بطلون لكي يلون قلوا بعد نبي محمد صلى الله عليه وسلم كلا من كان نبي كعلي وجلون هذا عليك عفورا وقلوا بعد مدلاء وانجون يا مسلمين أنبى محمد صلى الله عليه وآله وسلم ẹni Abu Hurairah ọlọ́fẹ́ gbẹ̀kọ́ ó sì ló ìyàwó ìyẹ̀síbẹ̀ kò sí èméjì mẹ́ta fún

bẹ̀rù àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àṣìṣe tó tóbi bá a máa ti jù láyé òun ni wípé ká mú ẹni tí ọmọ ọlọ́run ń sìn tí ń sin lọ́run dáadáa níbi mímọ kírun mímọ ìgbà rẹ̀ mímọ sí ìbádà ká má wò wí pé ṣé ń fi àwọn màhárì mọ̀lẹ̀ àṣìṣe tó tóbi ọ̀nà ìtẹ́kìlì màhárì gbogbo àwọn tọ́lọ̀ ọba pẹ̀lẹ́ ìwọ̀ bí ẹ̀bọ ṣíṣe jìnnà sí bí ní máa pa ọmọ ẹni nígbà pa àyàn àbíkọ́ ọmọ ẹ para rẹ̀ jìnà sí jìnà sí ṣe jìnà sí irọ́ pípa jìnà sí ọ̀rọ̀ ẹ̀yìn jìnà sí irọ́ pípa jìnà sí jíjà bá àwọn èèyàn jìnà sí bóyá ẹjọ́ dòwò papọ̀ abẹ́ ìjọ bára ní ṣe ládùúgbò jìnà sí jàmbá eléyàn ní kakọ́ olóbi àwọn òbí rẹ̀ méjèèjì jìnà sí mímọ́ ìgbọ́

lórí kí tọba tó ti fi ilẹ̀ náà tó ti kó sínú àrọ̀mọ́ ti náà torí fífi ń tọ́tọ̀ náà yàrá lẹ̀ àrọ̀mù àti kò ṣe àníbà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rẹ́ tọba ti gbìyànjú tó àwọn nǹkan ń ṣe ilé ìwọ̀ yìí àbàdà náà ó rí wípé ọmọ ọlọ́wọ́ bá ṣe ṣùgbọ́n ìwọ lọ́wọ́ lọ́wọ́ bá a tó torí pé ìjọsìn rẹ jọmọ ṣe rẹ tí ó ti máa bá àánú ọlọ́wọ́ bá mu ó ní kúra rẹ láyà òkè lórí ìjọsìn ọ̀la làbíà lórí ìjọsìn ọ̀pọ̀ o ní máa wọlé tọ́nà máa gbọ́ fún báyà tí wọ́n ń lé ọmọ abẹ́nìkan yóò sí ọ àbádáwọ̀ kan ọba ọkàrí ó balẹ̀ ó sin ọlọ́run ló ti fẹ́ ọ wà ní pé mímọ sin ọlọ́run ọba ọba tó láàrẹ ká anibà muhammad sallallahu alayhi wa sallam yóò sáré sáré mẹ́ra ìjókòó torí ọjọ́ kí lọ tọ́lá wa àlàyé tó yẹ kó ṣe fún aṣe fúnra wa ní sí àdébí pàṣẹ nǹkan mẹ́rin nínú márùn-ún ọkọ̀ nípa nǹkankan ọkọ̀ àṣẹ nǹkan mẹ́rin ọkọ̀ nípa nǹkan ẹyọkan nínú márùn-ún ṣùgbọ́n ọlọ́run ló sànù wa anábì ni wọ́n sọ ní máa kọ́sá máa lọ́ àrùn lẹ́yìn nítorí òun bá pè fún ọ tó ní pè tiẹ̀ ìjọ tí ọlọ́run

onífàyín abàlì tẹ́lẹ̀ èèyàn ọ̀bá wá jẹ kó ra aró mọ́ tọ́lọ̀ òun fẹ́lẹ̀ òun fẹ́lẹ̀ òun fẹ́lẹ̀ onífàjẹ̀ ní ẹwù máa fi aró bí ó ní gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá láyẹ̀ sí ìhà kò ní tẹ̀lé lóyìn bá kọ́lé tọ́ra mọ́tò tọ́ra jùlẹ̀ tó bá jó lójú kòkòrò kò ní yóò tó sọ pé owó àlóhùn tó kó búrẹ́kẹ́ yóò àmọ́ owó èèyàn káàkiri yóò fi sọ̀gbọ́ owó ẹlòmí bẹ ọ̀dọ́ ní ẹ̀sẹ̀ tí ní ayé ìgbẹ́láta ojú kòkòrò yóò lónà ojú èbò lójú ọ̀rẹ́ ẹgbẹ́ èbò lójú yóò máa wá ń tó fi di èbò mẹ́lẹ̀ káàkiri fún irú ọ̀sà lọ́wọ́ mi wọ́n ń gbẹ́ èbò wọn ń gbá lárúbáwá kò sí èdè tí wọ́n mọ́ ń sá ẹlọ́mọdé àṣìṣe wọn jà sílẹ̀ àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní tọ́lọ̀ bá fún ọjọ́ tí ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wọ́n jẹ́ ń tọ́lọ̀ ń fún wa ọtí àlọ́run ó lóun sàánú wa tọ́pọ̀ ẹni tá àárín tí n ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ń jọ á lójú tó bá yẹ kí a máa ń tí ń fi lápò lábẹ́nu ìbóyá látọ̀rọ̀ olùkọ́ ti bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run kó fèmí àti lọ́kàbalẹ̀ kọ́ mọ́dà aláàmù wà áṣíbalẹ̀ náà fi máa tún ṣípò ní náà sí láà ó ní wà áṣìkìn ilá jáàrí kàtàkùn mọ́kùnrin náà gbìyànjú àwọn alábàágbé ẹ̀ máa fi dáadáa sí wọn tọ́bá ti ṣe dáadáa sálábàáṣe sáwọn tẹ́ jọjọ wà ládùúgbò tẹ́ jọjọ wà pápọ̀ tẹ́ jọjọ ń ṣe pẹ́kù mọ́kànlá gbáyé lóòdò ìgbàdó òdòdó anábìnrin wọn lọ́ọ́ nílá yóò fi wọn lọ́ọ́ nílá yóò fi ó ní kò fọ́lọ̀ fúra kò nígbàgbọ́ wọ́n ní ta ń tọ̀ ó lẹ́yìn tó ṣe wípé àwọn alábàájí rẹ̀ ẹ̀mí wọn ò balẹ̀ ọwọ́ ẹ̀ ah, ah, ah, ọlọ́mọdé àti ọlọ́mọdé àti ṣe anábà muhammad sallallahu alaihi wa sallam ó ní wà áhìbàlì náà ti máa tó ṣe pọ̀lì náà irú tó wọ ààrẹ ni ọ fẹ́ràn tẹ́lómi ìlú àtọ̀síọ́ ìjọba wọ̀ ní dáadáa irú rẹ̀ náà ni ọbẹ̀ kọ́ ṣẹlẹ̀ sọ́mọ yá rẹ̀ mùsùlùmí. sákùn mùsùlùmí tẹ́lú bàbá ìbá ń bẹ lára rẹ̀ ìgbàyẹn ó jẹ́ mùsùlùmí òṣìṣọ́. anábì sallallahu alaihi wa sallam oníwàlẹ́ àtúntì sí rí má jẹ́ ẹ̀ ní ọ̀jọ́ kan nà ẹ̀rín sáá tó gbọ́dọ̀ ayé rẹ̀ nítorí àwàdà kẹ́ríkẹ́rì ìwà ìlérò ni fẹ́ẹ́ ṣe gbogbo ìgbà ó sá máa bóyé kí gbogbo àdúgbò ọ̀mọ̀jẹ̀rin lọ Ànábì sallallahu alaihi wa sallam onífẹ́ yìí máa kẹsàn án sọ̀rọ̀ sí tóbi ìlú ọ̀pọ̀ tí ẹ̀rín bá ti pọ̀ jù ọkọ̀ ó kù mẹ́jà láàrin

ẹni ọba ti kọ́kọ́ náà ní títí títí tó ti rẹ́rìn títí títí lẹ́wàá sọ wá àti kan lẹ́wàá bà lẹ́rù lẹ́mí lọ́wọ́ àdùn àbí níbo wa márùn ẹ̀dá kan dìrọ̀ mọ́ bẹ̀rù àwọn tọ́lọ̀ ń gbìyànjú ntọ́lọ̀ ń bá fún àìjọ gbìyànjú àwọn sàábí a máa pẹ́ ẹran wọ́n tọ́lọ fún pẹ̀lú lẹ́ran àtàwọn lọ́dún mẹ́rin rántí pé kò náà jẹ́ ẹjá ti ẹwà láàmù ha mùsùlùmí ìsọ́rọ̀ nílé ẹ̀dá kan náà fún bí wọ́n ti fẹ́ bọ́ọ̀sì má sàlábà títí títí títí wọ́n náà wọ́n kó sàlábà tí wọ́n náà gbẹ̀yìn tàbí wọ́n kó sàlábà gbọ́dọ̀ mọ̀sùlùmù ọlọ́run ní bàlá àmàlẹ́ ìrìn àti ń jẹ́ ẹjẹ́ àmàlẹ́ ìwọ̀n wọn bá ẹjẹ́ pààyọ ọlọ́run bá kó máa bá wa káàkiri gbogbo bí bá wà ọlọ́run ní ìrìn àti ìrìn àti ìrìn àti dáadáa iná wà lápò lè ṣe ń kọjú ìwà bílẹ̀ ìjàbọ̀ ṣe sọ́ra wọn.